a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim mi ni alhaj imam abdulwakili ijiola tí à ń tún jẹ́ aládé àsíkiri ẹ̀ Allahu wahidu inú síkiri wáàsí náà la fẹ́ gbé jáde pẹ̀lú òwò lọ́dọọlọ́. bismillahir rahman. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل وسلم على سيدنا محمد وبارك على محمد وعلى ال محمد اللهم صل وسلم على سيدنا محمد وبارك على محمد وعلى ال محمد اللهم صل وسلم على سيدنا محمد وبارك على محمد وعلى لعلي محمد بسم الله الرحمن الرحيم قدرة الله agbára ọlọ́run agbára ọlọ́run ni mo fẹ́ ṣàlàyé fún gbogbo àgbáńláyé ọba mi aríni akíni ayíni agbani nínú hílàhílò ayé gbogbo kàbíyèsí ọlọ́run ọba alágbára mi mo forúkọ rẹ̀ ọba alágbára ọba alámọ̀yídẹ̀ ohun gbogbo yányán òkìra rẹ̀ fúnra rẹ̀ jẹ́ra rẹ̀ mọ́ra rẹ̀ nínú ńláńlá rẹ̀ ó ní èmi lé èmi lé èmi lé kò sí kinní kan àfẹ́mi láyé ńlá ìlànà fàbùdíní wá kí mi sọ látàlí zikiri aláwo aláwo kẹmẹ́lú kan جمالك الله جلالك الله سبحان ذي العلاء والمجد والثناء سبحان رب العرش سبحان مولى الفرش سبحان من تفرد بعزة وحدي تعظم الإله عن كل ما سواه تعظم الإله عن كل ما سواه faridun wala naziru lawo wala waziru wasatu azima sifatu kodima alahu alahu alahu alahu alahu ala ọba alágbára mo wárí fún àlèéwí lè ṣe mo yìn ín lógo nínú agbára yẹn ọba tó pé ju gbogbo ń tọ́ da ọ̀rọ̀ ẹwà ju gbogbo ń tọ́ dá ó bu àyà ju gbogbo tí ń bẹ kábíyèsí ọlọ́run sánmọ̀ bó ṣe tó ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ bó ṣe tó ọlọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tọ́ dá tó jẹ́ ìmọ̀ nínú ayé ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kábíyèsí ọlọ́run òkìra rẹ̀ jẹ́ra rẹ̀ fúnra rẹ̀ mọ́ra rẹ̀ nínú ọ̀la ńláńlá ó ní èmi ni èmi ni èmi ni akíni ayinni àríni afúnni agbani awáni akúnni kábíyèsí ọlọ́run ọbọlọla akpụkpọ huwallahu ahadu allahu sọmọdù lamuya alédèwà lamuyo ńládiwà lamuya akúnlá kúfọ àníyàn ọ̀kan lọ́lọ́run ọba ọlọ́kan lèmi ọba jironu kan ọlọ́kan lèmi ọba jironu kan kò bímọ ẹnìkan ò bí kò nírú kọ̀lẹ́lẹ́gbẹ́ kọ́lálàlà kábíyèsí ọlọ́run ọba alágbára ta ní ìpèrè lálágbára nínú ayé ta lọ́ọ́ nínú ayé. ẹ̀sọ̀ rẹ̀ dà fọ́ ọlọ́run fọba alágbára ẹ sọ̀rẹ́ǹdà fún ọlọ́run ọba alágbára owó ló ní sọ̀rẹ́ǹdà fún ọlọ́run jọ́sìn fún ọlọ́run ọba alágbára ọlá ló ní sọ̀rẹ́ǹdà fún ọlọ́run rẹra rẹ lẹ̀ fún ọlọ́run ọba o ọba alágbára ipò ló ní ọba rẹra rẹ lẹ̀ fún ọlọ́run ọba alágbára gbogbo bá a ti ṣe lọ́lọ́run ọba òun rí ìlànà máa kún ìlànà máa kún tún wallahu bima ta'maluna ń bá sí gbogbo bá ti ń ṣe lọ́lọ́wọ́n bá mi ń rí ìrìn wa ìwò wa ìbẹ̀ ní gbogbo ayé tá a wà ṣùgbọ́n o àṣẹ rẹ̀ náà lè fi ń sọlá pẹ̀lú bí í ṣe ń bẹ láàrin gbogbo ibi tó wà pátá òkè alára sí lọ́lọ́run mi gbélé ti ń sọlá òkìra rẹ̀ fúnra rẹ̀ kábíyèsí ọlọ́run ọ̀bọ púpọ̀ ọlọ́run sí ọlọ́run sí ọlọ́run rẹ gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ gbogbo tí ń bẹ lórílẹ̀ àlàyé fúngbà díẹ̀ ni bíntìláyé jẹ́.